ìgbìmọ̀lú ìgbìmọ̀lú ìkọ̀lú ìgbìmọ̀lú ọ̀fúnmọ̀lú ìkọ̀lú ìgbìmọ̀ ọ̀fúnmọ̀lú ìkọ̀lú ìgbìmọ̀lú ìwádìí ìlú ìmọ̀lẹ̀ ìlú ọ̀fúnmọ̀lú ìyáṣẹ́ ẹ̀rọ ìlú ní àgbìwájú ìwọ̀n Tabi zeka, şey bu zeka.

Sọ́rọ̀ ẹ̀ sẹ́ni. Àdíyà. Ọ̀sán ẹ̀sùn wọn tàbí wọ́n pé Umeyiri ní tọ́wé ìwọ́ sẹ́yìn, Umeyiri ní tọ́wé ìwọ́ sẹ́yìn, Òṣèlú ló sáré ọ̀rọ̀ sẹ́yìn, ó fi ọ̀tún wá sọ, wá sọ wá sí ìkẹsẹ́rí, ìbí ọ̀tún wá sọ wá sí ìkẹsẹ́rí. Wọ̀n ipò ipò ìjẹ̀lẹ̀ jáàbì rí wọ́pọ̀ tó fi àyẹ̀wò inú òṣè ìgbàlẹ̀ kákà wọ́pọ̀ òṣè ìgbàlẹ̀ kákà شريك للقادر إسحاق العلم ابنه شريك لابنه شريك للقادر Abu Sa'id Yunus Sa'id Wabnu Sa'id Yunus Wabnu Súbí àdúgbò, súbí àdúgbò, wọ́n tó, súbí àdúgbò, inú òkè ìbátá yìí. Hassan, ṣẹlẹ̀ ìkùnlẹ̀ lọ́wọ́ lè lọ àwọn àdá. Abu Ubaidi yóò tó sáré dé, wọ́n tó sáré dùn. sáré dùn, wọ́n tó ọlọ́gbàtà tẹ̀lé dé, wọ́n tó ipò ló padà ipò àdúrà ló padà tẹ̀lé yé ipò àbí ipò àbí ọ́ ìwà nínú òwà tó wù òwà mú òwà mú tó ń tẹ̀lé àyẹ̀ sí òwà mú tó ń tẹ̀lé àyẹ̀ sí yó wà nínú àbí yáyà tẹ̀lé àyẹ̀ kúrú bá àwa kìlì nínú sí yó. Ma pọa ụe ahị kega-emeama ha dimi awae

Fatma ni Abu Bakar ini, Fatma ni Abu Bakar ini, Fatma ni Khalid ini, Fatma ni Muhammad dari ini, Fatma ni Muhammad dari Fatma ni Ahmad dari ini, Abi Wan itu Wan Sri, Abi Wan itu Wan Sri. Barakallah. Ehm. Nah, بعد أن بين المصنف الحديث الصحيح والحسن الصلاة الحسن ثم انتقل إلى نوع آخر وهو الحديث الثقيل أي الضعيف وما سوى هذين وما سوى الصحيح والحسن فاسمه عند أهل هذا الفن الضعيف فاسمه الثقيل الضعف الضعيف ضد ماذا؟ ضد القوي والضعف ما الفرق بين الضعف والضعف بفتح الضاد بضم الضاد في اللغة العربية الضعف والضعف عند جمهور علماء اللغة لا فرق بينهما فهما لغتان مشهورتان ولكن الخليل فرق بينهما وذهب معه بعض العلم إلى أن الضعف بالضم هو الضعف في الجسم أما في الرأي والعقل فبالفتح أعيد من الضعف الضعف ọ̀pọ̀lọpọ̀ ní òsì yàtọ̀ fún méjèèjì lóògùn náà fún méjèèjì àjọ ló méjèèjì náà ni kéèké ẹ̀fà níwò ẹ̀ lóde wa ǹjẹ́ ó sọ̀rọ̀ báwọn méjì tí ó jẹ́ hmm? Hmm, tí ó sọ̀rọ̀ wọn ní pípé tí wọ́n sì jọ jẹ́ kẹ̀kẹ́ náà tí ó tẹ́gbẹ́ bọ́bá wù ọ̀pọ̀ báyìí bọ́bá wù ọ̀pọ̀ báyìí tí máa yàtọ̀ lọ́dọ̀ tí a òjò ń fán òjò tí gẹ́ni tí máa sí wẹliwẹli àwọn mẹ́wàá sọpọ̀ òjò ń fún ní ìdọ́rí àgbàtí ẹ̀ tó ń rìn káàkiri òjò ń fún ẹgbẹ́ ní ẹwọ́n sọ lẹ́kọ̀ọ́ èyí jọ wípé kan ẹ̀yàwó ní ìjákùn ní sọ lẹ́kọ̀ọ́ ẹ̀yàwó ní ìjákùn ní asábẹ̀láyé ìgbọ́kọ̀dù ilẹ̀ jẹ́ ilẹ̀ èkó náà síjẹ́bù náà fún níbi so àní àdọ́áfù bífàtì bọ́ọ̀d àti dúrúfù apẹ́kà àwọn mímọ̀ èdè lọ́gbà ní pé nǹkan gánà jọ ní á asọ́ọ̀bà ní dúró fi ìbàdàn ní mi ò mọ̀ lẹ́bí ẹ̀ ṣùgbọ́n àfàwọn akọ̀lẹ́ ìyàtọ̀ bẹ́lá méjèèjì dúrúfù ẹ máa lò fún gbogbo lílẹ̀ tó bá bá ara hádà fi jẹ́fẹ̀tì ṣùgbọ́n tí lílẹ̀ bá bá làákàyè láti jàdìrò tí wọ́n bá jiyàn o كان في أكله ضعف كان في أكله أيوة أنت كان في أكله أمي ففيه ضعف ففيه ضعف so tẹ́pẹ́ wá jẹ́ pé èèyàn múmọ̀ràn wà náà ni tí ìmọ̀ràn wọ̀ wà dáa kí ni ẹwà rúbá pẹ̀lú àwọn tí wọ́n ń lo omi mọ́sálásí lòkulò ó ní tọ́sà ní pé ẹjẹ́ ẹjẹ́ gbogbo àgbé mọ́sálásí ẹjẹ́ rẹ̀ kààrẹ̀ méjì so díẹ̀ tọ́fà ara kùsùn kàlùkù tí ò tọ̀wọ́ báyìí láti rí ń bomi kọ̀sẹ̀ jẹ́ ọ̀rọ̀wọ̀ ètò mi báwọn àwọn ìsọ̀rọ̀lá irú sẹ́nà pé àbá kẹjẹ́ nù ó ní ọmọ náà tẹ̀ ń bá jẹ́ náà tẹ̀ ń wé sí nǹkan subhanallah ففي هذا الرأي ضعف صدق يا رب والحديث الضعيف هو ما لم تجتمع فيه صفات الحديث إثبات الصحيح والحسن بفقدان شرط من شروط القبول فاكرني شو تقول هذا الصوت؟ مو بيار أبي خليه اتصال ما في بغمة أجل الموضي الحديث الضعيف كل حديث فقدت شرطا أو أكثر من شروط القبول شوف يا أخي hadith da'if ó ní hadith tọ́jọ́ wípé ó pàdánù májẹ̀mú kan nínú májẹ̀mú àǹkàlá tàbí máa gba hadith tá a sàlàyé hùn kàtìsọ́ọ̀lì sọ́wọ́ níbọ̀ kádìsù bá ti wá nínú pọ́blẹ́mù ẹnìkan bẹnu sánàdù rẹ̀ òtúrí òtúmọ̀dá ma ẹ máa wè máa lọ́hàpàá ma mọ̀ wala wà láwọ́ èèyàn márùn ló gbàdí ìfòwà àdìfẹ́ pẹ̀lú sáàrí as-sahabatu kulluhum odó lọ àwọn ń tó bọ́ àwọn tó bá ń tó bọ́ nígbàtẹ́ ibi ẹlẹ́ẹ̀kẹrin àwọn mímọ̀ ní ẹni ẹnu kàn fáwọn àbí kan nínú ma hadith nígbà ọjọ́ pẹ̀bí tá ń lọ gangan òní mẹ́tìnù gbogbo àwọn wàhálà tá ń ṣe torí títà alábíṣe torí mẹ́tìnù mẹ́tìnù pé sáà nàbí sọ̀rọ̀ yìí àbí ọ̀sán sáàbí sí sẹ́yìn àbí òsí hadithu dọ̀íf ta ní pé dọ̀íf ni ó pàdánù kẹkẹkẹ nínú àwọn mẹ́jẹ̀mú táwọn àfá àgbékalẹ̀ tààtí mọ́ pé àdíìsì àdíìsì lálàáfíà lápẹẹrẹ gbogbo àwọn rùwátù oní ń sọ wípé ní ń sọ báadà báadà ìbádà yìí àbí sí lẹ́yìn ìgbàbá yìí ẹnìkan wá sọ kọ́bílà Mọ̀kọ́láfà yìí, kí ni mọ̀kọ́láfà yìí ń sọ fún wa? wípé ẹni tí wọ́n máa ń ṣe ìkọ́ ṣẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé á ah, ẹni kábáníká hàn kan dọ́kítù rẹ̀ ò tó táwọn táwọn yòókù yìí ó lò sí wọn dọ́kítù nù àdáàlà àti mọ́ ń sọ àwọn náà láyé wà sáàgbé a máa wọn ìpè tí wọ́n bá sọ̀rọ̀ àwọn yóò ní ìbòlò ti gbọ́ tó bá ní báyìí ah subhanallah alhamdulillah àwọn lẹ́yìn ìṣó fẹ́ràn kódà tó bẹ́jẹ́ pé mistake gbẹ̀mẹ̀ lọ́dún èèyàn yíò kọ́ ẹ́ ìrùpá fọwà lè sọ báyìí àtúkọ́jẹ́ pa án jù àwọn kan sì ń bẹ tí wọ́n bá sọ̀rọ̀ kódà kọjọ́ tó dáa táwọn ẹ̀bẹ́ ìgbọ́pọ̀ ní ọ̀sọ̀ aláàpá mo gbé e, e, e, èso wọn travel nù ṣẹwárí títà àwọn àfáà tó wá yàtọ̀ gbogbo ẹni tí a máa sọ wípé fi sáàdì ìkiri kan dọ́ àfọ́ kò mí pé ẹni burúkú ni o ẹni tí kò lè hàn kàtí wọ́n yìí tó ti sọ pé kéèsẹ̀ ni ọlọ́ bákan náà ẹni tó gbogbo sí yẹ lọ tó jẹ́ pé ibi tó lẹ̀fẹ́ rẹ̀ mọ́nú tí nkankan bá fẹ́ wá lápọ̀rẹ́ nífẹ́ àfá àsájáde mamlaka ní mamlaka àmìyà ó sì majistrate ó sì ọ̀tọ́rọ̀ ìsìn tẹgbẹ́ fọ́tí di kíláàsì láàrin àti ọmọ ìpé àwọn eléyìí wọ́n fọ́n kan yọmọ gbẹgbẹ́ fọ́tí di tàwàrà lọ́dọ̀ àwọn àwámọ̀ yọmọ gbẹgbẹ́ bóòlù fẹ́ ṣiṣẹ́ sí tó bá darapọ̀ mọ́ jẹ́ mọ́ kankan ooo ẹ̀bá lọ irú àwọn àyíwò là ń sọ bó láti bá wọn lò àbúrà dọ̀tọ́rù báyìí àbúwà ọ̀rọ̀ ìyẹn dáadáa ni wọ́n súnmọ́ sí súnmọ́ wọn ibi tí wọ́n dáa sí á ó yẹ fẹ́ karó ní àwọn ní ojú àná because alhamdulillah ìgbà tí mò ń rí kọ bóòlù àwọn ni wọ́n yá omi lówó passport látàrí bí sọ̀bíyà ìlàjì ẹ̀yìn àgbà wọn ò gba ìlàjì òkúmọ̀ orúkọ ọmọ dada ṣùgbọ́n lẹ́ẹ̀kejì ní tó bá jọ mọ́wọ́ ẹ̀sìn rẹ mẹ́gbẹ̀gbà wájú wọn ò lámà náà bí ilé yìí inú ẹgbẹ́ wọn pẹ̀ sí o wọ́n sì lè torí ẹ̀ parọ́ bó ti mọ́tò yàrá wọn mọ́ wọ́n rẹ̀ rẹ̀ ẹ́ àwọn ilé àgbẹ̀ àti kàmọ̀ ìgbìyànjú àwọn ilé ìmọ̀ bá dàlú wọn máa gọ́yàrú wọn

tí wá máa ṣe báyẹn ní ibi tó bá ti rí wípé ọ̀rọ̀ òun ò lè tà kò ní fojú bá àwọn yìí ibi tó wípé ó lè tà bá ìrìn bá wà wálé yóò máa jùlọ sáà lè jókòó pẹ̀lú ohun tó àbá jókòó pẹ̀lú rẹ̀ ẹn táwọn èèyàn ń sọ pé àlejò òpó ìwé táwọn onímọ̀ sọ pé àlejò òpó o ó ní fásitì mùbùtẹ́díhù tó jẹ́ pé kò tíjú ọlọ́run. gbogbo ọmọ nǹkan ẹ má rí sí nǹkan kékeré o kí ni ẹlòmíì fi ló fi tú orí dúró làkàyè lòmíì odori dorí kodò báyìí ni wọn lọ gbé yàn wá pé pé dọ́kítọ́rù làwọjá wa ọmọ tí wọn fẹẹ sọ fún wọn sọ fẹẹ rí ọ wọn sì lọ gbà dé ọfíìsì ẹ ó tilẹ̀kùn mọ wọn mọrí wọn sọ̀rọ̀ bí wákàtí kan méjì àfẹ́sìn àbí mọ́mù wọ́n bèrè padà ah subhanallah gómìnà tí ì muslim subhanallah sọ èkó dá lóhùn sọ̀rọ̀ sọ̀rọ̀ sí ẹ̀dì sọ́jọ́ra wọn sọ́wọ́n sí kí ni o bákan náà ìmáàmù lúwa tí wọ́n ti parí àdúrà wọ́n sọ pé àsáàtì kákàlì sáàtì bàbá ìmáàmù bó náà lè kí o di ẹ̀rù kọ̀mọ̀ yàtọ̀ láàrin àdá tí ìbá gbọ́n sí pé ìmáàmù ọkẹ̀ gbọ́ ah àlebá ah, máa mú àwọn tí wọ́n ti gbọ̀kadà lọ ṣe ń pè méjì ni ó dé nǹkan àkọ́kọ́ ni wípé sóńtọ̀ gẹ̀gẹ̀ sáàfáà ni àkàmúnà ládùúgbò àbíwà bá bẹ̀rẹ̀ kọmọ́sárájí àbíwà wọ̀n sáà ṣùgbà wo kò sí ìdàmú ìdíjẹ kò sí ìdàmú ìdíjẹ kò yẹ pé in tó ń jẹ́ lọ́gbọ̀n lórí ìgbàlọ́mà ohun àtẹlẹ bí iná nǹkan kanáà jọ ní ẹ tó lóòkè ẹ̀rìn agbóbi olóbi ẹ̀rìn kọsásùn kò sí mùsùn èèyàn wá mọ́kí tó sì já àfa kò lè jẹ́ mọ́mọ́ kọ́ mọ́ kọ́kadà òótọ́ mọ́kí fẹ́sọ̀ pé èèyàn mọ́kí ọlọ́run ti fún ní àlàálì tí ọmọ jẹ́ pẹ̀lú lọ tẹ́síwájú ìta ni ó yọ mọ̀ yóò ìbìgbẹ́ tí sọ́nà tí wọ́n mọ̀ mọ́ àrẹ̀sí dáadáa wá tọ́ bá ti mọ̀ tí à ní ń kọ́ ní o yóò mọ̀ yóò ẹ̀kẹ́ ní pẹ̀pẹ́ wá kọ́ àmì ìkẹni o fẹ́ẹ̀kẹ́ wà sásun yóò mọ̀ yóò ṣùgbọ́n tí yóò fi wá sọ pé kéhùn mi pọ̀ mọ̀ wá sọ yóò Bukhari sọ Muslim tàbátí ìrùn lórí mi ìwà lórí mi pọ̀ sásun mọ̀ wá jẹ̀mọ́ mù àwọn jẹ̀mọ́ wà ní tèmi o torí ẹ̀mù fi wá ń gọ̀ kàkà fún gómìnà

mùsùlùmí ni ọ́ ọba adẹ́dà tó sì ṣe ọlọ́pùn ó ní àrìjálù ọwá ilẹ̀ bọ́lọ̀ padà kọ́lọ̀ mú wà lẹ́yìn sàfújà tó ń لا يؤمن به في الأحكام ولا في العقائد من رد الأحكام نعم الواجب الحلال الحرام لا نأخذ حكمهم من الحديث الضعيف حديث الضعيف لا نستطيع حديثه àdíkì yóò fẹsẹ̀ múlẹ̀ nítorí pé ọ̀dà mọ̀ àmọ́ ẹmọ́ ti jẹ ẹmọ́ ti mọ̀ bọ̀ lẹ́yìn sọ̀fí wà ti hasan dọ̀ífù tó kú lẹ́yìn tàbíjà tó الحديث الضعيف mo ò lè bèèrè lórí rẹ̀ pé kí o tó fi ṣe tó ń jẹun ọ̀ni torí àdìsí báyìí tí mo gbọ́ sọ́mọ̀ kò dọ́wọ́ fún mẹ́mbẹ̀ ni ó ló máa nínú wá ń kí ni ó lè ní òfin ṣe tó ń jẹun àwa wo ní kí n ṣe àwa rí wípé ìṣìdáàtò àmàlè ìjẹ̀bí ìdè ṣùgbọ́n àwọn ìlà àwọn àpò ìpara àwọn afáàní sọ pé wàkọ́tà sáàmù obìnrin wàárídì wà àlàmù anna ahlẹ̀ ilmi ìtafàkù àlà anna alhadisa àdọ̀ífà láàyúwà fi ìsbáti alahkami ashiri'iyya walakin ba'duhum ba'du alilmi تسامحوا أجازوا نقل الحديث الضعيف فيما سوى الأحكام والعقائد gbogbo tó bá ti yàtọ̀ sí ìdájọ́ ẹ̀sìn àlàálì ní lápẹ̀rẹ̀ kí ọmọ mi ò sì kí òǹtọ́ báyìí ọmọ mẹ́rọ السلام عليكم ورحمة الله lẹ́yìn kọ̀ọ̀kan ọgbọ́n ní pé ànábì yí máa ṣe bẹ́ kójú lórí bá máa tàn lẹ́ sí kó lè rálì jẹ̀ náà kọ́ bá rí náà lọ́n wà sáfẹ́ báwò nǹkan láti sọ̀rọ̀ sàtàlámà àwọn àwọn òbómi kankan wọ́n ní àdíjọ yìí fún ní alé lo àwọn àfà wà ní ní tó bá ti yàtọ̀ sí halali rẹ̀ tó pé àrọ́bù rẹ̀ wájúbù rẹ̀ àti àkọ́ìdì in wa akáàmù lápẹẹrẹ ẹnìkan sọ fún wa wípé tí wọ́n bá ti wọ mọ́sálásí tí dandan ni yọ́ máa ti la ilaha illallah tí tó ìgbé kọ̀ mọ́ la ilaha illallah gbogbo ọmọ tí ń jọ ìmọ́sásí náà la ilaha illallah la ọlọ́bìnrin wọn pé kí lọ́fà àwọn ní àdìsí wọ lórí ẹni nítorí pé láti pàtàkì kálukú ti lọ láti ìgbà tàbí kò mú mọ́sáàtì ní ìlú ìtàkìtì èyí ó ti sọ̀rọ̀ kẹfìrí èyí ó ti bí kẹfìrí so a ti wá padà náà Islam kájú tó wá kírun fọlọ wọn wá ládìsí kan wá lórí ẹ àdìsí yẹn kí ló fi múlẹ̀ ọ̀rọ̀ àkídà ní sọ náà àdìsí wá ní min asma illah nínú ọlọ́ rọ̀ṣídì àtìlẹ́rì fún àkídà ni mo fẹ́ dábì ọ̀kẹ́ pẹ̀lọ́ jẹ́ rọ̀ṣídì àti gbọ́dọ̀ sọ́lọ́ ní tí ọba sọ́rẹ̀ wọ́n rọ̀ṣídì lẹ́sẹ̀ min asma illah jalil alẹ́fẹ̀rọ̀ yọ́nà ọ̀gá ni báàbù sífàt àwọ̀sà rúpin bábìlì àtìmá àkídà àwọn mímọ̀ ní ìdájọ́ àti àkídà ní tó bá jọ máa dìbì dọ̀yìnfù ẹ̀kọ́ kúrò ní ẹ̀sìn tí ayó àwọn nìkan tàtàmà wọ́n wá ní kò sí wá ṣe kankan o bí nẹ́kìlì wá rí ti yàtọ̀ sí àkàm a jẹ́ pé àti ìsọ ìfò a sì lè lò ó ṣé gbogbo ọmọ lọ́sọ bẹ́ẹ̀ a lè sí kíni o a sì lè lò ó síbi ìkíni fífàdọ́ ilé àmàlì وفي الترغيب وفي الترهيب وفي القصص ṣùgbọ́n tí a bá sọ fún alèlúì náà ọwà ní ṣòro jù alákọ̀ọ́kọ́ ألا يكون شديد الضعف ba'afi شروط العمل بالحديث الضعيف أكوكو سكروا أن يكون الضعف هو يسيرا أبي ألا يكون شديد الضعف هو نفسه ṣàpàmìlọ ẹlẹ́kìdì ayẹ̀kú náà sí أن يكون في أصل عام مع معمول به إيه كذا أن يعتقد عند العمل به أنه غير ثابت عن النبي صلى الله عليه وسلم إيه a ní fàgọ́ ìlú làmẹ́ àwọn tí olóore irú sí olóore wo tó ti nípìlẹ̀ kásọ̀dàkọ́t nínú ẹ̀sẹ̀ àyà ti wà fún sọ́dàkọ́ tẹ́kọ́ta bá kọ́nà ó ti tó agẹ́ àhàdíf wà fún sọ́dàkọ́ ah, ní àdífì àdífì dọ̀rí fún ní

àwárẹ̀ omi ma wà ń sọ̀rọ̀ nípa orú nǹkan bá wà ní à ah, ó sì dá gẹ́gẹ́ bí ó sì wá nù àwọn ìgbà wá kan náà nǹkan kan àwọn àfáà ni wọ́n sì sàbójúkú ṣùgbọ́n dúáfù ti bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ dúáfù tó ní agbára pípọ̀ ẹlẹ́ẹ̀kejì nǹkan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sórí tó jẹ́ pé a ti mọ̀ pé ń bẹ́nu ẹ̀sìn lápapọ̀ tẹ́lẹ̀ lódìdí sọ́dákọ̀ wọ́n fẹ́ ká máa ṣe àbọ̀ fẹ́ ká máa ṣe hadith wa lọ́dọ̀ imam ahmed ẹ ń bá ń fọwọ́ ra yẹtìmù lórí ẹnu kàn afẹ́fẹ́ ń fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ẹnu kàn púpọ̀ láti bí jáde àǹkọ̀ kan lọ́wọ́ fún yàn láàdá tí ó bá máa ń fọwọ́ ra ọmọ kan lórí láti máa fi làyíyálẹ̀ ẹ̀mí rẹ̀ kó máa rí bí ìgbà tó ẹ̀sọ́ bàbá ní sábà máa ń fi bẹ́ẹ̀ fún yàn kí wọ́n wá gbé rẹ̀ sípò sípò bá sábàmì lọ bákan náà àhàdíìsì wa mẹ́rin àdíìsì àbílábìlá abbas wípé gbogbo olé pátákọ́ ọjọ́ ìgbàlẹ̀ kìámà tí a bẹ̀rẹ̀ bá mú ọmọdún méjì nínú ilé òun àwọn ará ilé òun ti kú lọ máa ná inú bí ẹ̀ bàbá wa tí a fi ń sọ mọ́mọ́dù jọun àti aṣọ́lé mọ́mọ́dù o ní ò lè dáhùn èsì mi ní ń pè wọ́n ti rí pé nǹkan tó jọmọ́ ní tó rí mi mọ́mọ́dù o kápẹ́ fún alẹ́ ẹran ní gbogbo wọn dàgbà ẹran àwọn àfáàbá ní ọbẹ̀tẹ́kọ̀ọ́bà ní ẹ máa fi awálù sí ìjọba ọkọ̀ bí sáánú ẹ̀fẹ̀sáánú sí àwọn èèyàn tiẹ̀ kí ájá mọ̀mọ́ kó mẹ́rin sí wọ́n wá ṣe bó ní ó kọ́ ni àwọlù ẹ̀rọ àwùsá àwọlù ẹ̀sáánú àràjì sàn nínú nǹkó kọ ṣe tó sọ́fẹ́ bọ́lá musa alùsù alájì orí alùbọ̀sá alájì rábíù alájì rábíù ṣe tó sọ sí ẹ́rájì bọ̀bọ̀ hadith abdullahi abbas ló pín ọ̀rọ̀ yìí àdíjì kò sí bẹ́sẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tá a bá wọn tó ń sọ kámẹ́sọ muhammadu ọ̀pọ̀ à ń pariwo fún kírísítẹ́nì ìgbé ẹ̀ẹ̀gbẹ́ ìlúmí ìmọ̀ra ìrọ́lẹ̀ ń pa ọ̀tọ̀ ní ti bẹ̀lẹ̀ mi nǹkan yóò kọ́ lábàmúwa ẹ̀yìn ẹwú ní mọ́sáṣí wákàtí anábíwà nàbí ìsá aṣọ́fà tẹ́ẹ̀gbẹ́rù tẹ́ǹkìlọ́mọlọ́yìn tẹ́ǹkìlọ́lọ́yìn anábí ìtiwá ní òjìṣẹ́ ọlọ́run ẹ̀rọ ọlọ́run mi ilé ọ̀fà tó jẹ́kútẹ́ ẹ̀bá wọn mọ́sálásí mi ẹ̀ẹ́bà ẹ̀ǹtí ń jẹ́ jésù tí ó lè ta tí ó lè fọ́tì ẹ̀yíṣà akẹ́kọ̀ọ́mọ́ra ẹ̀yíṣà ló kọ́ wọn jesus jesus mọ́sálásí àkọsí nkí ọlọ́run bá rẹ̀ muhammadu dàdí chọ́ọ̀chì tí pé pásítọ̀ ọgbùlákùnláka gbogbo ayé ma ọwọ́ abí mọ́ sọ̀rọ̀ ní Muhammad láti ilẹ̀ kìí pọ́kọ́ bárakàlá fi torí pé kíkọ̀ báàtì wọ́n tún lò léṣe wípé kẹ̀lẹ̀ jẹ́ ká mùsùlùmí ọmọ ìpé ojú ọ̀nà káwọn wà ẹ má ṣe jù kọ́ yìí ní alájà Bákàrí ojú ọlá pé Sherifa. Eh, pastor eh, eh, evangelist Junaid gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà kan kí wọ́n ayọ́ta kan pa ní wípé olóbùrúkú ti fẹ́ sórí ibú tiẹ̀ á sì ń ké fún kọ́mọ́sí olóbùkọ dáhùn kí ló wá tún fẹ́ wọ́lò ní ìsìn sí ẹ̀kú tó dáni káwọn olóbùkọ sọ pé olóbùkú ni mi ò wọ́n jọ yóò. sí èèmọ̀ tí wọ́n mẹ́mẹ́ nù kílẹ̀ sọ lórí ní Muhammadu afẹ́kọ́kọ́ jẹ́ ọkàn lọ́nà olè àwọn àbáwọn òwe à ah, Muhammadu ẹ̀yọ méjì gẹ̀ẹ́ ti kéré ju gbogbo ọkùn tí bá ti bí wọn jẹ́ Muhammadu gbàrí pé ẹ̀rọ bàbá fẹ́ yọ àtìkọ́kọ́ eh, sọ́ta ọmọ òní bá lọ Muhammadu ìkẹ̀kà àdáhùn mo jẹ́ pé wọ́n rà lónìí ah, mo wùdà bá wá rán ní lówó ọkọ̀ lọ náà ní èdè bí wo ròdù mẹ́nà ah, ní ọ̀nàkọ́ lọ́ra pákó wà kàlùkù ni fowó ọkọ̀ ṣe wọ́n kàdà kò ṣe wọ́n. mọ́mọ́ mọ́mọ́ muhammadu kan kàlùkù àdáhùn. Ah, bàbá sì ṣe ẹran yìí o ẹyin kan náà lè ti bẹ̀rẹ̀ wọ̀ mí tó ṣe é fún ọmọ ẹ̀ ẹ̀rọ èyí tó bá kọ́kọ́ dà nù wọn ni tí ọmọ ti gbọ́rẹ́. gbogbo náà gbogbo wà láti àà ah, ẹyẹ àfà ẹyẹ ẹlẹ́wọ̀n sọ̀rọ̀ gbọ́ ó kọ́ tá a ṣe ń sọ yìí ìdùnnú láti jẹ́ fún wa o ṣùgbọ́n ìmọ̀ ìná wọ́n ti fi rò fún wa o. àbúrò ẹ̀jẹ̀ àmọ̀fẹ́ á dàbí ilé òlẹ̀ ọkọ̀ bí wọ́n ni ẹ̀rùkọ́ ẹ̀mọ́ pẹ̀lú muhammadu aláwọ̀lù inú ti fà pé àìmọ́ pé muhammadu aláwọ̀lù muhammadu aláwọ̀lù èyí ni wọ́n ní wọ́n ní ẹ̀mọ́ pé ní muhammadu asani ìdókù ọ̀rọ̀ rẹ̀ díẹ̀ díẹ̀ ló sì ẹ̀lẹ̀ ẹ̀lẹ̀ àwọn ẹ̀gbẹ́ gbé ìdókù kò àsásọ̀ láti pé muhammadu náà bá ń gé fún mẹ́ awọ́lù sáání níbẹ̀ báyìí gbogbo ẹni tí bá ti ń jẹ́ sáání sáání kọlọ̀ fi mọ́rù kó kọ rẹ̀ o. ayò àwòlù sálífù afásálífù afásálífù so ó tiẹ̀ wá di wípé ẹ wà bọ́ọ̀lù lémi afájẹ pé ìsálífù yìí ṣe wọ́n ti mú mọ́mọ́dù kan tẹ́lẹ̀ ní òbúmọ́dù kan nàmàkúrò àwọn ọmọ rẹ̀ mọ́nù nàmbà náà ṣe mọ́rù sálífù mẹ́rin ní sálífù ó kọ̀ gẹ́gẹ́ ní sálífù ah, tírí gbogbo àwọn afá kí àwọn afá ọmọ dàárí wọn jọ ó fẹ́ yàwó èèyàn wọn ọmọ ní èmi àti àbú ànífà àwà náà pé alọ́kanu ìwà nídàkọ̀ ìyàwó ìsàmbàlù pàtàwò ara ọmọ tí wọ́n sáfò náà kíkọ rẹ̀ ìbá ń náà àbúrò àfàgànà kò ní mo ní àhàhà ọ̀ràn rẹ̀ òun ṣiṣẹ́ nù pé ọ̀jẹ́jẹ́ dì náà sórí ìgbé tó bá dìtà yàbí eléyìí ó tún padà sórí omi ọmọdé ṣípù ṣípù ṣíṣẹ́ ọkọ̀ ojú omi ní jẹ́sẹ̀ bí pé ìpìlẹ̀ ibi lò náà ó ní mọ́jẹ̀mú tawassalu bi jaayi fa inna jaayi inda Allah azim si dọ̀yí funu ẹni àbọ̀ lábúdà min alfarqi an nufarriqa bayna alhadith ad-da'if wal mawjud àbọ̀. ala ayu takoda inda al'amal bihi ní tí ó bá sì sọ pàdé ìsìnyẹn ọgbọ́dọ̀ wà lẹ́nu ẹ̀rí pé ànábì kò ṣe wọ́n ti ṣe wá lójú lọ́yìn ni o but ustaz ṣe aláàbí kírun tó pẹ̀lẹ̀ bíbí àlè dáǹsẹ̀ kò kírun tán torí pé ànábì ní bí ṣe máa ṣe ń wọ̀ bá kírun tán bí ṣe máa ṣe tọ́wọ́ àwọn òun lẹ̀ sùn ṣùgbọ́n jẹ̀mọ́ ẹ̀jọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ tún bẹ̀ ọ̀rọ̀ àtìmọ́ ah, mọ̀ sáṣà àwọn máa ṣe gbogbo owó tó o sì jẹ́ máa ń sọ́ra rẹ̀ tó o bá mọ̀ pọ̀ mọ́ kíw kò sẹ́ńtọ́ yọ mọ́ mọ́ lọ́mọ kíw ẹni tí ọba ti yí ọ wá máa rẹ̀ ẹni tí ọba ti mọ̀ máa lò àwọn kan bẹ ókọ tó ń jẹ́ gangan làwọn fi ń sẹ̀sìn o pé àìmáàmù ló ṣe in tó sì ẹ̀wọ̀n sọ ni pé ọlọ́kadà ló ṣe ṣùgbọ́n ó tí alóṣẹ́ o yóò ti fi yé bàbá ń pọ̀ mà ní ẹ̀ṣẹ́ sọ àwọn ọgbà àbí lọ́wọ́n sọ fọ́kẹ́bì ọmọ ẹ̀ṣẹ́ sí àbọ̀ pọ̀ ọ̀dọ́ àbọ̀ pọ̀ nígbà mẹ́sì ó ń kọ́ yẹ gẹ́gẹ́ ní kọ̀ǹfíìsì àwọn èèyàn àwa ń bọ̀ akínú tàbí bákan náà àmì ìtumọ̀ yàtàkù yóò lóun fi àwọn sínú àbọ̀ náà àwọn bọ̀ ní ìsìn ayé àbújẹ́ náà bọ̀ ṣàpàdé ara wa kábọ̀rọ̀ lọ kí ilẹ̀ bá débi ilé ìrìnàjò àwọn àtàbí ilé ọmọ ìbílẹ̀ àdíjì wá lórí ẹ̀ nítorí pé ibi sọ pé wo bó ṣe wáyé o ò rí inú mi tòótọ́ ṣùgbọ́n mo fi nǹkan mi hàn mo fi mo <laughs> tí àwọn kan bá ti àdíìsì tọ́bọ́jà ìdàdí ìgbọ̀nyí kò kan bá wá lórí rẹ̀ tọ́bọ́ gbé wọlé ṣé bí àkáàmì ni àbí àkọ́ àbí ìfàdọ́yì. barakallahu fikum barakallahu fikum barakallahu fikum àyà kí ló dé tẹ̀yìn ìpè ní sọ̀dọ̀rì. abọ́ra wa lọ́wọ́. bẹ́ẹ̀ tọ́bajọ́dún lẹ́fí wo sọ́sẹ̀ lẹ́yìn àwọn ṣe pé ìjọ àpò rọ́mù yìí ó ti bóun náà ọ̀yá. àyè tó wà lọ kàn mí ó máa fi ọ̀rẹ́ mi lọ àwọn ọmọ bíọ́. àyè kí ló fi ajá kiri. ẹ wá wá ìmẹyẹ yẹn tí wọ́n ti fi bàdá ẹ bá ṣàlàyé fún mi ẹ wá wá ìmẹyẹ tí wọ́n fi ẹmẹ́tìjọ́kọ̀ọ́ ẹwà wà ìmọ̀yé èèyàn tí ọmọ tí ọmọ dàjú ẹ̀gẹ́ pé kò sí lọ́ẹ̀sì ooo àwọn mọ̀ ọya ṣe sàmọ́ àbúrú wà ẹwà ẹ̀rọ sí ìjìmájì náà o تحيات الله صلاة الله Assalamu alaikum. Oyin kan lọ sọwọ́ kan báyìí pé, ó ní bẹ̀rẹ̀ ọlọ́kan ṣoṣo lọ́lọ́ kápẹ́ ní ti ẹ̀mí sọ tó mì lẹ́mì tí èsì báyìí. Jàmáà kásì mú lọ́wọ́. Àlè ìṣàrọ̀ tó bí sàbàbà ti sáà bí tàtọ̀ nínú ìṣàrọ̀ sálàm. Òwe ìmọ̀ sálà fi ń fi hà. Kásì ọwọ́ báyìí tàbá ń ti. Ó ní ìfàkù wá lórí ẹ̀. Tàhàríkù ìfìlà fún mẹ́lẹ̀ só láàyè àbí òkè ẹ̀wà rárá tẹ́kọ́ bí ó ṣe wà ní ká ìparí bèèdè láì tààrà àwọn àkọọ́lù àwọn alólè ilmi inshallah aṣọ lórí ẹ̀ ọwọ́ ń bọ̀ òun ti ti báyìí ó kú kọ́ kálámù náà ló kù kí ni ìdàgbé lẹ́yìn <laughs> padà láti wáhùn Tọ́ bá lóò ti parí èè eh, sàlámà. Mo parí o. Tọ́ ẹ̀pẹ́ yìí sàlámà nà bá ń ṣe ẹ̀mọ́ mọ̀ bọ̀. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah. Àbáni ó ti parí ẹ̀ eh, eh, àbáni bó ti ẹ̀fẹ́ nǹkan bẹ̀rẹ̀ tọ́lá níbi ilé ìtura náà tó parí ìrọ̀dá ó lè ti máa ṣe sọ́rọ̀ wá tó kọ́ bí wọ́n sàlámù àlẹ́ kí ìdájọ́ yìí. حديث واوا عن الضعف مما شاركني لا فهم ما تيتاي افهم كم سميسي كيري امم ìtú ẹ̀rí sí ni pé bí nkẹ́yìn ọ̀gbọ́dọ̀ jẹ pé ìsìdáàtù rẹ̀ wá sí ọgbọ́dọ̀ jẹ fún ìgbìyànjú lọ́sìn ìwà dá nǹkan lẹ̀ nínú ẹ̀sìn jama'a ká máa tètè dé mọ́sálásí hadith wa wá pé ìrú tó lọ láìkì jù òun ni àsùnbà àjọ jímọ̀ kò sí fẹsẹ̀ múlẹ̀ bákan ìdá ra'ayta ar-rajula ya'tadu al-masjid fashhad annahu àdéhùn náà fẹsẹ̀ mọ́lẹ̀ tó ọba rẹ̀ èèyàn ti pé mo bàdé mọ́ ń para mọ́sálásí yà á jẹ́ ìfún ọ̀rọ̀ yẹn lọ́wọ́ bẹ̀ tí wọ́n fẹsẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ mi ń bẹ tó ta wọ́n lọ fi tó ti kó àwọn nǹkan ìsinú ìlà tí ń sọ fún wa wípé àwọn mímọ̀ ẹlẹgẹ́ ni wọ́n gbé àdéhùn tó yé fù sí o tí dọ́àpọ̀ lọ́ba ti lágbára pọ̀ torí wípé ọpọlọ kan ò gbọdọ̀ fọlọ́ búra tán pátápátá pátá bí ọ̀sọ́ ṣe bí nǹkan ló ṣe sábẹ́ nù méjì wà lè sọ ìtumọ̀ mọ́ mọ́lẹ̀ kan nù ṣùgbọ́n الفرق بينه وبين الموضوع الموضوع هو الحديث المكذوب به عليه الصلاة والسلام أصلا هو هو اللي بدي قرار الكوكل اللي استجابه في ta àti mọ̀yìn mọ́mọ́ léèké ẹ wá ṣe mistake bí ọ̀rọ̀ ẹ̀sìn ó ní bá ṣe treat ẹ̀ ju ẹni tọ́jọ́ gáràjì lọ wọn ò mọ̀ ọmọ ọ̀rọ̀ ẹ̀sìn ooo ọ̀dà náà ní ìsìn ajipọ̀pọ̀ kù ó fi ìgbòdú ẹran àbí fi dúwẹ́ díẹ̀ àwọn yorùbá àwọn kọfà rẹ̀ àfọwọ́mọ̀gán nígbà lọ ní ọba náà sórí yìí social media ẹ̀ẹ̀kan náà wọ́n ń pè ní orí ejú bísmìlá ó sì dákọ́ lọ́pùsù nílé o bísmìlá lọ́bàá tí ó social media jẹ́mọ́ láì tí ìkọ̀kọ́ mọ́gàjú ẹ̀sìn lórí àmẹ́rin àwọn àwọn ọ̀rọ̀ àwọn aráàlú wa ń ọkàn kọ̀ọ̀kan balẹ̀ sọ́dọ̀ rẹ̀ náà wípé eléyìí àti ìmọ̀tẹ́sì sọ́nà ṣùgbọ́n tí àwọn bá ti ń sọ ṣìkí náà lè bá ṣe tẹ́lẹ̀ náà àti ẹ̀gbọ́dọ̀ lọ́jọ́ ojú ọ̀pọ̀ rẹ̀ Mọ́ṣálà wà ní tó bá jẹ́ pé kàmí ìbẹ̀ ń kọ́ sẹ́mọ̀ pé káfí gbogbo nǹkan ìtọ́mọ́jẹ́ pé nǹkan ní ìbámu kí ni mú fún rẹ̀ káfí kò sí nǹkan nínú àná fọ́nrẹ́mù. bára lọ a jẹ́ pé èèyàn dé yàpamọ́ níwájú ọlọ́run torí pé ó ṣe ìdáwò bèbí ha ọ̀fara ní nǹkan yẹn ọ̀bẹ wa ọwọ́ ni wọ́n bọ̀ mú ìkara wọn ṣe wá mọ̀ wípé ibi ọ̀rẹ́ ti bẹ́ sùn lọ gbogbo wọn tán pariwo fún àwọn ìsìlámù rẹ̀ ó ní ẹ̀ ìyẹn àfá yìí ẹ̀sùn máa pa àwọn èèyàn lẹ́bọ ẹ máa kan ẹjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní kankan wọn láì tó bí mi pẹ́ran o ẹran tí wọ́n bẹ́ẹ̀ fi ṣàtijẹ́ wọ́n pa owó ti dàkọ́ lọ́wọ́ bá sí lẹ́yìn pé ìkara wọn yàkà fi dù kò gbogbo tẹ́lì mẹ́dá ọlọ́mà yàtọ̀ ìṣẹ̀ ìtọ́ náà nù àwàmbọ̀ àti náà ṣùrútù níbo wá ní àdínkù dọ̀yìn ló orí sọ ọba ní fìtẹ̀rìgì àwàrídá ìdí nǹkan ìṣọ̀ pé ó ń ṣe wá lójú lọ́yìn sí tó ti ní ìpìlẹ̀ nínú kí ni ó ẹni tó bá tẹ̀sẹ̀ márìn nígbà tó bá gbọ́ pé á pèrò tó títí rí mọ́síláàrí àjọṣù wà ní orílẹ̀ tó wá lọ́nà mí ìgbà tẹ́lẹ̀ so àwọn apá kan àpò òṣìgbà wọ́n nítorí wípé gúlí àti wà fún wa ẹ̀yìn sọ pé nǹkan yìí kọ́ jẹ́ nǹkan tó jẹ́ pé inú ìpìlẹ̀ gbogbogbò lọ́wọ́ àti ẹjẹ́ pọ̀ ń gangan ní tuntun ọwá mú nǹkan wá tí a ti ní ìsìnkìlẹ̀ òkú lọ́dọ̀ rẹ̀ ẹ̀yọ́ kò kíyà àwọn afọ́ wa ní wá ti làdá ìnàkùnlíkà ní bọ̀rífì Thank you. Fọ́ọ̀fẹ́ forígbọ́n, ìgbẹ́ forígbọ́n. A ti kọ́ ó ti yí ọ, ó ló yé òun. Ó ti mọ̀ jẹ́ gbọ́dá ní ìdọ̀rí fún ó ló mọ̀. Mọ́jẹ̀ mú tí èèyàn fi máa lò, ó ti mọ̀, ó ló mọ̀. Àwọn afá wa ni wa, tọ́ bà wá lò, ó tún kú ọ̀nà lọ́rùn rẹ̀. Wá ti làdá. Gbogbo ìgbà tó ọba ti fẹ́ wà ní ìdọ̀rí ìkù wá. What is the other بصيغة تشيع بالتضعيف بصيغة تشيع بالتضعيف ọ gbọ́dọ̀ gbé kalẹ̀ nígbé kalẹ̀ يرى أنه kẹ́lìbò fọwọ́ ahadul kazabin ní tó ṣe ni wípé ọwọ́ àgbé wá pẹ̀lú sígọ̀ àgbékalẹ̀ tí ó ma sọ fún láàkáyì kódà kọ mọ́ padà bí ọ̀rọ̀ mọ́ títí ọ̀rọ̀ ọ̀wàdá rẹ̀ tẹ́tọ́ dànà bí kíìlà ẹ̀ ní rúwìà rúwìí wọ́n fún wa jẹ bí oúnjẹ gbogbo à wọ̀kọ̀dì àdásànà wọ̀kọ̀dì ọ̀nà àwàbọ̀ ẹ̀kà máa bú àwọn èèyàn ní ah, ẹgbẹ́ ah, tẹ̀blígù sọ àdìsì kan ẹgbẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ agbọ́dọ̀ ọba dídá ọ̀rọ̀ amúsíláàjì ẹgbẹ́ àti jẹtata àti dọ́dọ̀ rẹ̀ ọgbọ́gbọ́ ọyàn ẹ̀dìdé àti fà ní alẹ́ àti wáṣójú ọ̀nà ọlọ́ọ̀ba a náà níyàwó adẹ̀lọ́mọ àdúní ìsìwájú àwọn èèyàn kún lójúmọ́ tí wọ́n bọ́ sínú náà lọ́n wọ́n kú níbàdàn wọ́n kú lógbòmọ́sọ̀ wọ́n kú lọ́yọ̀ òsìbítàràn tí máa kú wọ́n náà ń sọ fún wa ó náà ní wípé lábẹ̀rọ̀ lọ́n tó wípé nínú bá ṣe ń ṣe jáde láwọn àgbẹ̀wà díìsì tó fẹsẹ̀ nínú àwọn àgbẹ̀wà díìsì kan ẹni tó bá lè bóde nù lé rẹ̀ tó bá wá sí jáde wọ́n ní à ìtàsọ̀ wọ́n ní ìtàsọ̀ wọ́n ní à arúgbó kan tọ́jọ́ gbàlagbà wa náwó àfá àwọn ní àwọn ní àwọn ní nítorí pé gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kọ̀ wà dáàrẹ́ ti gangan látọ̀dọ̀ ànàbí ìlọ́fà ẹ̀rọ pé wà lákọ̀ọ́kọ́ tó tó báyìí ẹ̀ tí ó lọ́bọ̀ tó ti rí jẹ́ ọmọ ọmọ tó rú ìsìn ìbàdẹ́ ẹ̀sọ̀ òṣèlú Jíjá kan, mo sàrí délé ànàbí, ibi ń pa wọ́n. Wọ́n ní bí ṣe ń pa wọ́n, àti bí ń pa ànàbí náà, fẹ́kẹ́ bóde sí abáyìí, wọ́n ibà tẹ́wọ́ báyìí. Bí tábìlì sí múra dẹ̀sẹ̀ máa nù. Ràkúnmí òdìdí tí wọ́n ti yan. Laban, wàrà, sí màálù wà mẹ́, tìràkúnmí wà mẹ́, ti wúrẹ́ mẹ́mbẹ̀ ní sọ̀kalẹ̀ bọ́ báyìí wọ́n ní àwọn sàbẹ́ lẹ́dùbìlẹ́dì báyìí wọ́n ní ní ọba tẹ́tẹ̀ wọ́n ní àdínkẹ́ nítorí èmi ní kọ̀kọ́ jẹ́kẹ́ tó jẹ́ o àti pé ìran àti ìdásẹ́ pé agbọ́dọ̀bọ̀ fún olórí wọ́n ní báyìí tó ṣe tọ́wọ́ bọ̀ báyìí tó bùtì ẹ̀ṣẹ́ báyìí abẹ́dúró ẹ̀ṣẹ́ ló bùtì ẹ̀ ló ń kálukú wọ́n ti jẹ́ wọ́n yó wọ́n ló ń kálukú wọn bá dìde ní abakọ̀rí ìgbàgbà kan nínú àwọn arábíjájọ́ yìí àtàwà kan wo gan ni wọ́n sàbí iṣẹ́ rí nígbà táwa náà kí wà àrùkọ wọn náà kíá ẹ̀lẹ́ Nàpolíkà lè gbọ́ ìrìsì ẹ̀bìrì fi gbogbo ọ̀tọ̀ bá fẹ́rẹ̀ sọ àdíjù torí pé dúwà fún bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ mẹ́jáwò èèyàn mọ́ ní ìbòrò sí fẹ́ sọ ọ̀fẹ́ sọ bí ìtàn wọ́n ti ẹ̀mọ́ ń sọ tàkan àwọn bàbá wa ẹ̀rẹ́ ìka máa lọ wọ́n ní anúṣà sálàm sàdúrà ìjọ kan mo fẹ́ gbogbo gbogbo ń tá a kọ́ mo fẹ́ ká mú ìdájọ́ rẹ̀ jáde bí ìgbìmọ̀ fẹ́ sọ mo sọ fẹ́ sàn bẹ́lọ́ bẹ́lọ́ kọ́ kí ló ń fẹ́ wọ́n náà bínú ọlọ́run dákun ó sọ pé ó sì nílẹ̀ mi rí ó lọ nílẹ̀ Muhammad bí n bọ́ sí ọlọ́run rí wọ́n wà rán ọ sáyé lójìṣẹ́ ọ̀dà ẹni rí ni ọ in tí mo fẹ́ kọ́ máa wí sọ́dọ̀ mi wípé kí n kẹ́ni rí tí ọ mo ti sì fàyọ náà nù ó àkọ́kọ́ irú ìtàn yìí ṣé wọ́n gbọ́dọ̀ bá lẹ́nu àfáà súnà kéré ṣe bá sọ pé àwọn ilmùsámáhà wà ìtàn yìí kí ni tọ́rọ nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà àṣìbò àbúrò sí mẹ́sì káàkiri òdòdó ọ̀rọ̀ lọ́nkù sí mẹ́sì sọ́rọ̀ búkú nke nìkan. ṣùgbọ́n ń bá fẹ́ sọ fáwọn èèyàn ìwọ ti tú o ti rí àwọn nǹkan tó tí tọ́ yọ àwọn nǹkan ilẹ̀ ó kù kọ́ tí ò tí náà mọ̀ ó sì mọ̀ bí sọ̀rọ̀ ilé ayé ò ṣe é dáṣe ìtísùn náà nù ilé ayé ò ṣe é dáṣe àfikọ́ lọ́wọ́ káwọn ẹni ọlọ́run ti yàn ẹ̀rẹ̀ ìbá náà bí náà rè ẹ máa gbọ́ mọ́ ilé ayé ò ṣe é dáṣe àfikọ́ ìbá náà bí náà rè ní bẹ́lọ́ ọjọ́ kan ọlọ́run náà níbi kílọ̀ fẹ́ kó sún àwọn náà bó ti ṣe ọlẹ́ni rè ẹni rè ní kọ́ máa sọ pé kí n kó tíọ̀ ọ̀rọ̀ kan nù ẹ bàbá ayé ò wọ́n sọ fún wa nínú ọ̀rọ̀ kan wípé àrẹ́bí bẹ́lọ́njọ́ kan ìbẹ́lọ́njọ́ yìí pọ̀ kí lọ fẹ́yà nẹ́bí tó tó bẹ́yà lọ́mọ fẹ́ pọ̀ súnmọ́ ẹni ní ọ̀nà àrà àrẹ́bí sì ń bá aṣọ ẹni rẹ̀ lọ́rọ̀ sí gbogbo ayé ẹni ni wípé ọba dẹ́dà kó àwọn ẹni rẹ̀ tì í sẹ́ni pé ayé hàn ó ó bùkátà kárí ẹni rẹ̀ iná láàrin nù tí wọ́n sọ fún wa yìí nínú tàn yìí ó ti yàtọ̀ sí ti alákọ̀ọ́kọ́ tí èèyàn bá ń lo sísẹ́mù àkọ́kọ́ ẹ̀sìn ló ń fán kí n tó ń sọ ẹ̀sìn ló ń pè fáwọn èèyàn sísẹ́mù ẹ̀kejì àwọn èèyàn ọmọ tí wọ́n fẹ́ múnú ọ̀rọ̀ wọ́n sì mà dí jọmọ́ n ta fẹ́ múnú ọ̀rọ̀ yìí kí lọ bàjẹ́ nù àti ìdàwà mọ̀ n ta fẹ́ múnú ọ̀rọ̀ yìí kí ni tó fi kún ẹ̀sìn wa mẹ́ kí nìkan tó tó mẹ́mẹ́ so àwọn àfáà tún pé kí lè kọ́sọ̀ níjọ́ kan ìyẹn náà ló fà tó fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tàbí Musa tàbí Musa ní ẹ̀ka pọ̀ fẹ́rẹ́ náà yẹn bákan náà gbogbo àwọn tí wọ́n tú fíìmù ẹgbẹ́ ìyá nàbí Musa ní ẹkẹ mọ́mà níparí jẹ̀máà gẹ́gẹ́ bí àmà nẹ́ẹ̀sì gbogbo àwọn ọkọ̀ tí ẹ̀ gbọ́ yìí hó o yíò a bí sí ẹ́kẹ̀rẹ̀ rí tó bá yá ní ọ̀pẹ́ ẹ̀wọ́ kọ́ọ̀kọ́ bọ́ wọ́n kọ́wọ́ àfọ́lá kẹ́ẹ̀kan Àwọn olórin ọdún ìrẹ̀ kọ̀, òṣèrè wọ́n kọ́ bọ̀rọ̀ mẹ́rin nílùú ó kí rẹ̀ lẹ́rẹ̀ lókúdá wá. Ẹ̀wọ́ sọmọ́ mọ̀mọ́ rẹ̀ wo búlóòkì, ó dá búlóòkì bẹ̀rẹ̀. Ọ̀sùn lè dárẹ̀ kò kẹlẹ̀ bàbà, kẹlẹ̀ bàbà sí àwọn ẹlẹ́rìí ah, àfá àgbẹ̀gbẹ̀ tí ó fọ́pọ̀ ilẹ̀ kò yé ọba wà ní kí lè ní wọ́n tún ọ̀rẹ̀ fọ́bọ̀ta tí ó fọ́ ẹgbẹ́ ìyá rẹ̀ jùbù záyé àbẹ́gbẹ̀wò gbẹ̀wà mọ́lọ́lẹ́ jẹ́wù àmọ́nà nìyẹn nítorí wípé ní tí wọ́n bá ti fi ẹ̀sìn polówó yọ́ ọ̀tà ò torúkàlùkù ní wọ́lọ́run bá a ṣe ń wí tí wọ́n bá ní káwọn ọmọ afákẹ̀lì mọ́mọ́ pé yóò dolówó ẹ̀ẹ̀lẹ́ mọ́tẹ̀ kẹjẹ ń bàdẹ̀ yìí ayélujára mọ́ ọkọ̀ wájú ìta rẹ̀ kẹlì mọ́mọ́ yóò mọ̀ kọ́sàrọ̀ kẹlì mọ́mọ́ kẹlì mọ́mọ́ so ẹ́ kẹlì mọ́mọ́ fìlà so àdáwò àmàna agbọ́dọ̀ bọ̀ iye tó bá tún bẹ́ àjẹmọ́ àgbọ́dọ̀ mọ́ ti àwọn kọ̀ọ̀kan wọ àwọn tó ní ẹ́ kí tọ̀hún fi lè rí ìjókòó so gbogbo akẹ́lẹ̀ kàkẹ́ tó kàkẹ́ àwọn aláhùn o kò sí kíkọ̀ rẹ̀ kan fún o àbọ̀ ṣe wọ́n bọ̀ wípé ìgbà kẹ́tì wà rí tọ́jọ́ pé àwọn mímọ̀ wọ́n mọ àwọn àwọn tí a máa ń dọ́gbọ́n tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn láti fi jẹun wọ́n wà mọ́mọ́ wáṣásí àkàn yóò wá sí ọ̀rọ̀ ìtàkìtàn ìjọ pọnpọnpọnpọnpọnpọnpọnpọnpọnpọn tí ó fi já síbi owó sẹ́yìn wọ́n ti pẹ́ tipẹ́ tipẹ́ o àwọn onímọ̀ máa ń lé wọn dànù òbọ̀tẹ́láṣì wọ́n sì máa ń sọ àlámẹ́rì ọ̀rọ̀ wọn fún àwọn èèyàn jàmáà ìwọ̀ tó òkè tó ẹni mọ̀tí láti tí wọ́n bá ti ní ọlọ́ sí wáàsì bóyá láti mọ̀rí káàkiri àti ìran ọlọ́ ìntí àwọn mímọ̀ ni wọ́n máa ń sọ̀rọ̀ ẹ ọmọ ìyá mi lápẹ̀lẹ́ ó wà nǹkan tí mo fẹ́ sọ fún èmi náà á o kí ló yà fásitì fún mi. èmi náà ṣe kí ni o ọ̀dà ó lé ní ọ̀sẹ̀ mẹ́ta kí n tó rí a wọ́n ń pè sí mi náà lẹ́nu wọ́n dẹ̀ mi kí n sọ bẹ́ẹ̀ fúdi èyí àkíyèsí àkọ́kọ́ kò sáàyè ìbéèrè tí ń ti parí ọ̀rọ̀ ẹ má dàrú o tó tẹ bá béèrè ìbéèrè must offset lórí mi ó lè dàrú padà bí ọkọ̀ ẹ dàpọ̀ bákan náà ẹlẹ́ẹ̀kejì má sì bí mi dàbí àdìsí o torí pé bí a ṣe sọ pé kì í sọ náà ni mo sì fẹ́ sọ wọn bá lè kó sọ fún wa náà gbogbo wa náà tí ó bá jẹ́ pé abáráyè kan sí kejì tó jẹ́ pé àkè o tá a fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn a lè jọ ìwà o pẹ̀lú ògbọ́n náà èmi náà níwèé lọ mo lè fún kálukú tẹ́yìn náà bá fẹ́ ha tí náà bí wọ́n ti ṣàlàyé fún wa jẹmọ tí ń wà ní ọpọlọ tí mo fẹ́ pàdé ọlọ́run dáadáa tí ń wà gbọ́rọ̀ ilé tí ń wà tún dokodo mọ́sálásí kódà kí ni òmú fóònù kò máa wo wo wá sí mi àbí ọmọ sí kan bíyàn sí ọ̀fẹ́ péyàn wá sí làdá. bí ìsì bá sí ilé. gbogbo ẹ bá fẹ́ pàdé ọlọ́run dáadáa tọ́lọ ń sì di orí mẹ́rí ẹ̀sìn tọwọ́ mọ̀ pé àdíìsì tó fẹ́ sọ yìí ààrẹ ń ṣe àdíìsì yẹn ìfẹ́ tẹ̀mọ́lẹ́dọ̀dọ́ ànábì kò dájú lórí rẹ̀ táwọn mọ̀ sí ìsàlàyé rẹ̀ jáyé náà mọ̀ jáyé sẹ́kí ni o because it is a ń bọ̀ ẹ̀ lè intẹ́gbà kí wọ́n ẹ̀sìn pẹ̀lú ẹ̀lẹ́ nínú àdíjì dọ̀yí kọ́kùn sí wà balẹ̀ lórí ẹ̀ pé ẹ ti sinú ẹrù ju ọlọ́run ọba àti kò tí nípìlẹ̀ ṣọ́bẹ̀lẹ̀ ìyìn tó bẹ́ẹ̀ jẹ́ pé kò nípìlẹ̀ fún àdíjì dọ̀yí nǹkan ló gbéró àwọn الله وسلم على محمد وعلى اله وصحبه كثيرا قتادة والحسن البصري والتيمي حميد الطويل والتيمي شيم الطويل مغيرة وابن أبي كثير مغيرة وابن أبي كثير وانظر الأعمش والسوري وابن جرير جاد للجوف وابن جرير جاد للجوف سفيانهم وابن عبيد الحكم شريك للقاضي ابن إسحاق والعلم شريك للقاضي ابن إسحاق والعلم أبو عبيد يونس سعيد ابن أبي أروبة سعيد ومن أبي أروبة سعيد وابن أبي خالد بن الوليد وابن مسلم كذا يزيد